gbọ́ ó gbọ́ gbọ́ ó gbọ́ ọmọ mi gbọ́ ó gbọ́ gbọ́ ó gbọ́ gbọ́ ó gbọ́ ọmọ mi. ìwà ìrẹ̀lẹ̀ ló ṣe kókó ó ṣe kókó àní ya ni gabara कोई làárọ̀ ṣé ìṣerú ọ̀gàn kí n máa bá yín gbé. first of all ó dà yín pé etí ẹ̀ ó kúrò ní agbárí ẹ̀ nígbà tí mò ń hàn kí ló yẹ tó pé wá sí fún mi. ha mistake ayé mi ni o ṣẹ́ni bí ẹsẹ̀ mi ọ̀nà ni èmi náà mi fi condition mo mi fi sáré bọ̀ ní ẹnu géètì bẹ́ẹ̀ náà ni mo dẹ̀ mi ṣí géètì kò yín. mi ní orí tèmi ni ò pé etí mi ló di mi ò mọ nǹkan tí mò ń sọ ah, àbí. mo ṣe àwí bẹ́ẹ̀ kò yín gbèsè pọ̀ náà fẹ́ gbáyé mi. anyway ọ̀tọ̀ lọ rẹ second of all ta ni nuisance to park mọ́tò síbẹ̀. ah ṣé mọ́tò yìí wọ́n mọ̀ ọ́n ṣe nuisance ah ìyẹn ẹ̀gbọ́n rẹ̀ àgbà mọ́ ni. yẹ mo rọrọ mo rọrọ yẹ. ta ló ń bá sọ̀rọ̀ tó ń dáhùn wọ́n pè yàn nuisance náà èmi tí mo pè ní nuisance ni ìmọ̀kàn tí mò ń sọ wá ta ló ṣoríire nílé yín rí ní fámìlì yín ní gbogbo ìdílé yín. oríire. tó jẹ́ èèyàn téèyàn àtàwọn èèyàn mọ̀ pé èèyàn lélẹ́yìí o. ẹ wo kórìí bá kàn tẹ̀ yí pé gan bí iye gan bẹ́ẹ̀ pẹ̀lú fọ́tí bọ̀dá mi náà sóríire tààrà tí sàníyàn rẹ̀ ló kébé sí. apparently ó dẹ̀ pé wọ́n nìkan ló ṣoríire ní fámìlì yín as per pé wọ́n á ṣí gate ní ilé popsi tọ̀dọ̀ tèmi torí téèyàn bá wà lẹ́yìn tó ṣoríire ó máa mọ̀ ọpọlọ rí wọn máa ó máa influence tiẹ̀ ó máa mọ̀ pé wọ́n máa ń customize àwọn kọ̀ọ̀kan fún èèyàn tó bá special tó bá lè ti special yẹn èèyàn kì í rìn lọ sí side ibẹ̀ now you know tàtí bá ti wọlé ibi bẹ̀rẹ̀ mo máa pààtì idiot ara ẹ̀ ó dẹ̀ wà nílé òṣì gate tó fi páàkì ọ̀nì sọ fún pé kó má páàkì mọ́tò síbẹ̀ yẹn àbí. èmi ni mo gọ orí mi léèpé ìgbọ́n gbàgbọ́ ti jẹ́ mọ̀dámọ́ àgbà ni ó jẹ́ kí n. gbẹ̀lẹ́gbọ́ kí ẹ kọ́kọ́ lọ bá idiot yàtì rẹ̀ nù optimizing parking space bí mo ṣe mọ̀ mọ́ ké àbí nígbà wí tán yíyan yàn sórí rẹ̀ pẹ̀lú àmì náà sórí rẹ̀ èmi gan gbórí rẹ̀ àsìkò ọ̀ṣọ́ easy kan nìyẹn yà ṣe security lé lólè kò ní ẹ̀yà mi sọ̀rọ̀ yìí sórí rẹ̀ èmi fi kọ̀ọ̀rọ̀ optimizing mọ́ mi wo àwọn délé gbọ́ o mọ̀ lágbáyé nílẹ̀. so jọ bí ṣe fẹ́ kẹ bá mi ṣe nìyẹn. ok sir. àmì hi guys hello sweet pie. hope you good. Uh, mm, if I may ask ẹ jọ ta ló park mọ́tò sí parking space. parking space ẹ̀ ẹ́ bò ní wà. <laughs> I mean right beside my dad's car ẹ mà wà ní kí ló wá ṣẹlẹ̀. kí n ra gogoro mú ẹ̀ ṣé mo kọ́ daft ṣá as in you are very daft ṣé wàá sọ pé o ò mọ̀ o wà aware that we all apparently have our spaces in this house o ò mọ̀ pé mi máa park mọ́tò síbẹ̀. bọ́ kí ló máa ṣe do you realize pé ẹ̀pẹ́ ló ń bá sọ̀rọ̀. elder eh, sister my foot. kí ni kí ni ewo tí ẹ ní wèrè gan ọmọ ọdún mélòó ló gbà lọ́wọ́ mi just three years so ṣé mo well I can't blame you ó mọ̀ pé ìwọ kìí ṣe kó wà very intelligent bẹ́ẹ̀ yẹn like ó mọ̀ like bẹ́ẹ̀ gbà pé bóyá ìgbà tó wà ní secondary school kan wọ́n fún ẹ láwọ́ọ̀d or bóyá o lọ sí abroad o lọ study àbí o ṣe masters o wà okay o nílàkàyè o ṣe bí normal woman baby tèmi báyìí like but at least ó yẹ kó máa wò mí as example kàníkọ́ náà yà wọ́n ní ọpọlọ wọ́n ní làkàyè bẹ́ẹ̀ kàníkọ́ tẹ̀ tún travel out ní àkókò mọ̀ bẹ́ẹ̀ ọdẹ bẹ́ẹ̀ wọ́n fi ẹ question ní tọ́jú ẹ̀fẹ̀ visa o ò gẹ́tẹ̀ lọ ṣe fún ẹ visa bóyá kó tún help ara rẹ̀ pẹ̀lú àwọn èèyàn tó bá mú tọjọ́ ń rìn kiri bọ irọ́ àwọn rífra fún máa gbé kiri. òréyàn gidi bá ṣọ̀rẹ́ òréyàn gidi tó ṣe àwọn mm, àjọ ń kóra yín kiri but I don't have a problem with that my problem is that mo lọ sí upstairs tí má fi máa padà wá tó bá ti gbèrè kò bí kò tó gbé síbi tó bá ti gbè kúrò mọ́. I hope I'm kò tí sọ̀rọ̀ jù next time wọ́n dá ọkọ̀ mi fún ọ. okay then next time i change it. right now thank you. ṣé o jẹ́ Okay, lé. ó jẹ́ wà lé pẹ̀lú wá wá sáàbẹ̀ pẹ̀lú ọkọ mi iṣẹ́ àtàárọ̀ pẹ̀lú ti rí ọmọ yìí ti rí ọmọ yìí. so at what point ló máa sọ̀rọ̀ jù ìyẹn lèmi Okay. Okay. ọkọ mi inú àgbà máa ń gbà ní àgbà sórí ìwọ náà rí pé èyí tó wọlé yẹn ó ti ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́ ó ti rẹ̀ ẹ́ ìwọ náà bá dìde jáde kọjú tí ẹ dìde kọlọ sáré ọba fún park. ẹ wò dáàdi ẹ jẹ́ káwa máa fèyí ṣe lọ. Ah, ṣé kì í ṣe torí ti dàgbé. ah ó ah, ti o ó ti a ti fẹ́ máa nu tẹ́lẹ̀. ọ̀rẹ́ sà ẹ ṣe ìwọ sà ẹ ọkọ mi. mi ṣe sọ sí ni kò ṣe bá a. tọ́wọ́ lọ́jọ́ mi bá fàtì bẹ́ẹ̀ ṣe wọ́n dáadáa pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́ sára ìyàwó ẹ̀ kó tètè bá mi páàkì kó rí tó ti gbọ́ ọmọ dáadáa ẹ má bàa fúnbẹ̀ yẹn mọ́ ọgọlọ́jọ́ mi ẹ kò ṣe pẹ̀lẹ́ lọ ẹ rántí ti géètì yẹn àwọn ọmọ dáadáa wonderful kids kò sí jà kò sí nǹkan ọmọ dáadáa máa ń gbà àti òṣèlú fẹ́ ọmọ yẹn. kí ló jọ ẹ tó fi jólẹ̀. Eh wọ́n ń pè á lónílé kòkòrò. ó ti sáré oṣù mi fún wọn kó tó bínú bí a ti pa wọ́n ti ṣẹ́ látàárọ̀. ẹ wo lókìá arámìlẹ wọ́n ní tójú bá ń ṣe pin a máa ń yọ báyìí àfi wọn ojú ni ìwà kọ́ ní gbogbo jàtijàti tó ń wù yìí o ṣé ìwà ní tó wù sẹ́gbọ̀n ẹ nísàlẹ̀ yẹn níṣojú ọkọ ẹ̀ ó dẹ̀ ń sọ̀rọ̀ sí kàchàkàchàkàchà ẹ́ báwo ló ṣe fẹ́ kọ́ ọmọ yẹn fìlì so fẹ́ kó máa fi pé nítorí pé wọ́n lòun á ń dùn ilé iṣẹ́ mi ló jẹ́ kó máa disrespect òun ni because I don't understand you. ẹ̀wọ̀ ẹ̀wọ̀ mi ò gbọ́dọ̀ tí mo sọ pọ̀ jù fún ọ àkókò jù náà ìdí mama blame me every time àti pé ẹni tó ń sọ̀rọ̀ ń pa èyí ọdún mélòó ló gbà lọ́wọ́ mi three years as in just three years ah, and Eh, eh, eh, èmi kọ́ ni mo kó bá wọn nà èmi iṣẹ́ kan mo sọ pé kàn lọ boyún nígbà tó wọn kó má lọ kọjú sí ìwé wọn. lẹ́yìn ló ti shut up there. ẹ wo yẹn ni mi ìfẹ́ jáde ọjọ́ mi láìkí ẹ má kọ́ ọmọ láyà jẹ fún mi kí ló dé kí ló le tó tó yìí ẹ má kọ́ ọmọ láyà jẹ ọmọ yìí ti ṣiṣẹ́ látàárọ̀ ó dé ẹjọ́ ní sinmi. ẹ kó tó délé ayé ni mo ti ń ṣe kọ́ńpìnì mi ṣo fẹ́ gbọ́ kó tó délé ayé kó tó ṣú kó tó ṣú ni mo ti mo ti mo ti mánéjì ilé iṣẹ́ mi iṣẹ́ ká pawọ́pọ̀ abọ́mọ wí. òun gbé òun gba wájú òun gba. èmi ṣé mi bẹ́ẹ̀ wí ṣé mi bẹ́ẹ̀ wí ṣé mo gbà yìí bọ́ọ̀ mo gbà yìí ah. gbà tó dẹ̀ wà sálẹ̀ mi ni kò má sọ rí fra. ẹ sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni kí n má sọ rí fra bọ́ mo fẹ́ pọ̀ ní nuisance ni bọ́ mo ti lò ó ta fún wẹ̀rẹ̀ tí ó tètè ṣe gate fún mi. mo gbà sádàkẹ́ mo bẹ́ẹ̀ bù jẹ́ kó máa bẹ̀ jẹ́ kó máa ṣìdí ṣùgbọ́n. I said I'm sorry. Sorry for yourself gbogbo ẹ fi ọ̀rọ̀ yìí ṣírò ara yín náà gọ́sọ ọmọ tá à ń sọ̀rọ̀ ẹ̀yìn ọmọ bíbí inú mi ni báwo lẹ ṣe fẹ́ kófì ṣe fẹ́ kófì pé nítorí pé ìyá wọn ò sí láyé ẹ ṣe ń wà bákan bákan. ìbùkún lẹ́yìn lẹ́tún sọ ìsìn èwo ni tí pé ìyàwó yẹn kan ò sí láyé ẹ jọ sà ṣé wọ́n sọ fún yín pé èmi àtọmọ mi la pàyà ẹ̀ ni. ìyá ẹ̀ṣẹ̀ àti kùtì pẹ́sipẹ́kẹ́tẹ̀ tó fẹ́ mi rárá àbẹ́ òwa ni kí ló tún kí la gbé kílẹ̀ jù báyìí sí kí ló lọ pàkísà yẹ ọmọ mi fún. àkọkẹ lẹ́nu ẹ tó lẹmìí Ọlọ́run rárá rárá lọ́kàn sọ̀rọ̀ ni tó sọ jáde yẹn mo fẹ́ ko ibi tó bá ba yí ọmọdé ìjẹ́dé aṣojú mi àti ẹ̀ ẹ má wọrí ṣé bó ti di sisi ló ti di sisi lọ no problem mo bá yín. tó bá yẹ pé ibi ṣe ń bàjẹ́ náà lẹ́gẹ́ máa bàjẹ́ lọ mo bọ́ ọmọ jẹ́ títí títí ó yàn ó yanjú ó kàwé kò kò dúró lórí bí ẹsìn nìkan ẹ ó kàwé débi pé ọkọ tẹ̀yìn gan balẹ̀ ẹ fi síbi iṣẹ́ kó bá bá yín kàn tó nǹkan gidi níbi iṣẹ́ ẹ jẹ́ kókó bá yé ẹ̀jẹ̀ tó yẹ kó bá yín bá yé ọmọ jẹ́ tó dẹ̀ ṣòrí rẹ̀ nìyẹn jẹ́ bá yẹ̀ jẹ́ arábìdé máa bá yẹ̀ jẹ́ o máa yọ̀tí. bó bó bó ṣe máa wọn bó ṣe máa appreciate èèyàn ṣe ṣe èmi ó máa award tí mo gbàgbà tí mo school náà ẹran tí nà ọ. mo ṣiṣẹ́ lọ látàrí ara mi lórí mi tó ti ní kiri. kí ni màá tẹ̀lé ìgbẹ́pẹ́ àwọn ah, ọmọ mi ọmọ mi wá sí kó ṣó lọ. kí ìbẹ́ni jẹ́ fọ́ làṣẹ Aramide, kí ló ṣe kí ló ṣẹlẹ̀ kí ló fa igbe? What do you put our food together? You know that I do not like eating with someone. I can't eat with her. Ó yá má bínú ọkọ mi ṣọgbọ́n, máa bọ̀ jẹ́ ń lọ bùnmí fún ẹ. I'm telling you, that's how she has been right from childhood. Àti kékeré ló ti máa ṣe bẹ́yẹn sórí àtìgbà tó tiẹ̀ ti wá travel tó ti lọ sábúrọ̀d lọ ṣe masters ẹ̀ tó ti dé báyìí ó tún wá peléke lára ẹ̀ ohun ẹ̀yìn ẹ̀dẹ̀ ni mo ti máa ń wà in fact ẹnu mi ò ká ọ̀rọ̀ rárá. babe sori the only advice tèmi máa fún ẹ ni pé èèyàn tó bá rí èèyàn lèèyàn máa ń rí o ẹni tó bá lóun ò rí ẹ wọ́n náà pàtì lẹ́ra bì jẹ́ kó wà láyé ara ẹ̀ tó bá fẹ́ wá rí dáàdì rí dáàdì tó bá pàdé ẹ tí kíkí bá yọ kí tí ò bá yọ fílẹ̀ ó ṣe ọkọ mi eh, nǹkan tó sọ yìí náà ni mo máa ṣe. ṣùgbọ́n thank you so much ó ṣe gan. thank God thank you. má yẹ kí n yẹn bọ́dà ṣùgbọ́n. ah no not at all. <laughs> thank you. Mami, èmi ti fẹ́ máa lọ síbi iṣẹ́. Ọkọ mi ọkọ ọba ada ọba kò ní ṣe lọ́wọ́ wọ́n máa lórí wọ́n máa bọ́ọ̀rù gbọ́n kó gbogbo tó bá dáwọ́lé àmín màmí àmín màmí ìdìbò ogun wọn náà lọ fún ẹyà mi. ẹ̀wọ̀n lásán ọ̀hún ò nílé ìwọ̀n bẹ́ẹ̀ ni sàá jù ọ́ tẹ bá ń bò kele báwọn gẹ̀ẹ́tì. ẹ náà bá wọn rà mí bọ̀ tí bá bá la túṣẹ́. àti pé mo gbàdúrà pé kọ́lọ́n bá mi pèsè fún yín kátẹ́lẹ̀ ló ṣe sọ́jú mọ́mì kí mọ́mì fẹsẹ̀ wọn méjèèjì kó fi rìn padà. kò sí ìbọ̀kọ̀ tó ṣe mí ọlọ́fíà mú wa. màmí nǹkan kan ṣe yín lọ́tọ̀ àmọ́ ṣe rí ìrìn àtàbúrò mi kò ń wọ abẹ́ ṣe wáyé lágbára ọlọ́run ẹ máa fẹsẹ̀ yín ní ìyè rìn padà kò ní báyìí tẹ́lẹ̀ lọ́nà tí máa sọ ọmọ ẹ̀ṣẹ́ rí èrò ń ẹni ẹ má jẹ́ kí n bá yẹn ẹ jẹ́ kí n ajẹ́ òun fò ní. sórí nǹkan tá a máa ṣe ń sìn òkè láàrin mi àti àṣejọwà má dàlẹ́ àwò sórí gbogbo ìtàn sọ̀tọ́ ní kéèyàn kan máa wáyàn wá ọmọ kan bọ̀ tó bá dẹ̀ ti dé má sọ fún pé kó lọ o ó ti yẹ ó mọ mi o ní kó ra jókòó dè mí bẹ́ẹ̀ má ní kó lọ o ó ti yẹ ni màá padà wá bá. ẹ̀gbọ́n ilé ìfi àwọn ọmọ yìí ṣe iná ẹ̀ change. mo ń fi wọ́n ṣe election ni mo ń rẹ́gísítà wọn fún voting tó béèrè pé kí ni mo ń fi wọ́n ṣe ìjọsẹ kí n kú ni èlò là ń gbà èlò là ń rí. Um, kí ni ọmọ kan wá ní two weeks ago Hmm. ó fẹjú ẹ̀ sùn ó ní bóyá ṣe sóhun lòun láìkẹ́ má jẹ́ wojú ẹ̀ o má jẹ́ kí n wojú ẹ̀ o. ẹ pẹ̀lẹ́ yọ ẹyin ibo ni wọ́n ti ń bọ̀. ẹrú ìbéèrè wo ni ó bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ ibo lèmi ti ń bọ̀ látàrọ̀ kí ni tiẹ̀. báwo ni kí n ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀. anyways mo lọ jẹun ṣé ó sì. anyways ẹhun ìyá ẹ ìyá yín tó kó gbogbo yín jọ ó ti béèrè ẹ ó ní kó yọjú sáwọn tó bá dé. Ah, kí ló ló ṣe òun kí ló ṣẹlẹ̀. Ah, èmi ò mọ̀ bóyá tó bá dọ̀hún mo fẹ́ máa lọ bá gẹ̀yàn o máa máa ṣe bí ìwé dẹ́sẹ̀ so rude i don't know. lọ yọjú sí i. ẹ ẹ máa lọ bá ṣá. àwọn táwọn sọ yìí wọn náà ti orí òní dọ́gbọ́n sọ́ra rẹ̀ wọn lọ bóyá lọ ro péré bẹ́ẹ̀ ni ta ló mọ̀ wo gẹ́gẹ́ mo sọ fún ẹ tó bá ti dé tó bá fi lọ o mọ ohun tó lọ lára ẹ̀yàn tó bá. madam ló ń bí ẹ̀yìn. Good afternoon. Wọ́n ní Ire wọ ní àbíkínà orúkọ ẹ̀. I was going through some files. Mo estimates estimate gbogbo owó tí ẹ̀ ná fún project tí o handle ní last week. Two million naira. For what? Uh, actually, ìgbà tí mo gbàwó yẹn, ọjọ́ ìgbìn ti sọ fún ibọ̀ ní last week ẹ̀ eh, schedule mi tight gan then on friday ẹ tètè lọlé so mo láti tètè lọ báńkì lọ gba owó torí káwọn workers lè ṣiṣẹ́ saturday tí báńkì bá ti close tábà ti lọ́wọ́ gbà wọn ò ní supply material wọn ò dẹ̀ ní lè ṣiṣẹ́ saturday kan tó fa nìyẹn. can you can you come again o ní tight schedule sọ pé wọ́n ni ìwọ ló ń rán ní ilé iṣẹ́ yìí cos mo mọṣẹ́ mélòó tó gbé fún ẹ tó ń pariwo tight schedule. ẹ kàn sọ bẹ́ẹ̀ àìṣe side náà easy o to and fro always on the feet oh ìwọ ló máa sọ fún mi excuse me please kí ni kí ló rà kí ni kí la gbé kí la jù lórí two million naira kí ló kí ló fowó ṣe. anyways ṣe rí two million naira yẹn kò ṣe yẹ pẹ́ nìkan la fi rà àwọn pipes ta need ara then àwọn orin ò tó mọ́ sixteen mm ara another four tons ẹ̀rọ sọ yìí so in fact a ṣe máa fún wọn lówó sí gan-an pa. ó lè ní gbogbo yín àmọ́rú yín yẹ́ẹ̀ two million naira lórí kí ni gba àti sọ̀rọ̀ tó sọ pé òun ra yẹ̀pẹ̀ omi ló bá fi kọ́lé why dey people ṣe máa ṣe báyìí be oh god irú àwọn nuisance wo ni dájú wa ni kí wọn máa bá ṣiṣẹ́ ìtọ́jú ọlọ́run kì í dẹ́ ṣe pé ẹ̀ lọ́pọlọ ìyá ẹ̀ mọ́ bọ́ ṣe ń lò ní ṣé bí tó bẹ̀rẹ̀ ọpọlọ lò ẹni kó fún yín manual sórí ọ̀rọ̀ iléeṣẹ́ ìyọ̀rọ̀ bíi mìíràn ni tó bá ṣe dúró síwájú ẹ̀ ló ṣe máa ríra ẹ̀ sórí owó tẹ iná yẹn mo máa yọ mo máa yọ lówó yìí yes because kò kò mi ò mọ nǹkan tẹ́ ń ra ti mi mọ mi mọ nǹkan tẹ́ ń bá kiri tẹ́ lo two million naira lórí pé kíní two million naira. ẹ má ṣe mistake o ẹ kàn sọ pé agbo agbo àná àfẹ́ra material ni o. o ẹ ná wọn bá yín kí pẹ̀sì ibi tẹ́kù lọ ni kò sí kí tẹ́tọ́ fẹ́ ọ́fíìsì. ẹ má bínú. two million naira kò ṣẹ̀bi ẹ̀ ẹ̀ bówó lé ẹ̀ wọ́n bọ́ yẹn struggle owó olómi tight schedule tight schedule. ní mind yín ẹ ti believe pé mo kàn máa lọ bẹ́ẹ̀ láì fún yín lésì ṣé mo pé nuisance nìyí ẹ lè dáhùn because every minute tí mo kọjá ọpọlọ tó wà lágbárí yín bẹ́ẹ̀ wọ́n fi ṣe decoration síbẹ̀ ni kò lè sọ fún yín pé ó yẹ kẹ́ kí mi ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá dúró sí bíbà yìí ní working hour ẹ̀ ń ru ẹjọ́ ẹjọ́ ẹlẹ́jọ́ for that matter kò dùn mí fún yín ṣe pé irú ìrẹ̀ wọn máa rọjọ́ kiri sìn lórí social media kí ẹ eh, government ni o government is not doing this government is not doing that meanwhile ọlọ́run fún yín ní opportunity láti máa ṣiṣẹ́ ní under irú mi àdúrú mi kẹ máa ṣiṣẹ́ kẹ lọ opportunity kẹ fi kẹyìn náà fi jẹ́yàn láyé yín ẹ̀ ẹ̀ miss yìí ṣètò kò sí bíbá ẹ̀ ń ro ẹjọ́ ẹlẹ́jọ́ ẹ̀bí yín kọ̀ ká ní pé pọ́nrín bàbá ńlá bàbá yín ti kọ́ iléeṣẹ́ tó tóbi báyìí rí tó fi yín sí position gidi kẹ́ máa kẹ́ máa oversee everything ẹ máa mọ bó ṣe rí. ṣẹ́mi sálárì yìí lẹ́fẹ̀ẹ́ ṣe rí by the time tí máa tó túrù pẹ̀lú bóyá irun tí kò tí tí bá tọwọ́ bojú ẹ̀ useless human being. ẹ ẹ wíyẹn ìyá alájà bàbá ìlú olóṣì máa ṣe bẹ́ẹ̀ kún mi kún mi business ju. ẹ má bọ̀ bàbá yìí ẹ̀kẹ́ wa mọ́tò ẹ̀ ṣé wọn mọ́tò fi gbé nílẹ̀ ṣẹ̀rẹ̀ kọ́ṣẹ́ ó jọ lápá wa fún ọmọ wà ní. Ah, ẹ má bọ̀ ẹ má bọ̀. ẹ ẹ ẹ kí ló ṣe é báyìí kí ni gbogbo ṣì ẹ lè rí fúlà tó wà ní mọ́tò mi yẹn madam ẹ ní bínú ni. kí bọ́ lè rí. ẹ̀kan tẹ wọlé yẹn ẹ páàkì dáadáa ẹ dẹ̀ fi kọ́kọ́rọ́ lẹ̀ sẹ́nu mọ́tò ni mo ṣe ní pé ẹ mọ̀ èmi ò mọ mọ́tò wa mi ò ní parọ́ fún yín mo yẹ ní kí bàbá ẹ̀ bá mi tírọ́ọ̀kì fẹ́ wọlé ó dẹ̀ fẹ́ jáyẹ̀pẹ̀ fún wa ní. lo ṣe ní kí rífra wọnú mọ́tò mi kó kó ẹ̀yin náà kí ni rabi kó wà ní mọ́tò mi mo lọ kó jáwé oníwà jókòó síbẹ̀ àjókòó bí CEO ṣọmọ ètò ń ta mọ́tò yìí ah. no ṣọmọ ètò ń ta mọ́tò yìí ẹbí ẹ̀kọ́ wa ẹ má bínú by the time i'm through with you. madam ẹ má bínú. sorry by the time i'm through with you i will make sure i lock you up ẹni tí wọn wọ mọ́tò mọ́tò ní mọ́tò ẹni àkókò mọ bẹ́ẹ̀ ti jí ìkànnì mọ́tò. madam trọọkì tó fẹ́ wọlé ló fà á èmi ò mọ mọ́tò tó fẹ́ wọlé àbúrò yìí yé mi you will see. madam ẹ má bínú ẹ jọ̀ọ́. mi ń gbọ́ bàbá yẹn la bàbá tó ló bẹ ṣé lóòótọ́ ló bá ọ̀rọ̀ yẹn. Ah, mo bá wẹ̀ ẹ̀ létí mo lọ́kọ̀dọ́. Ah! Ah! ẹ gbà mí kí ló fẹ́ o fẹ́ gbá mi létí. sori tí kò bá ṣe pé mo ti bọ́ lọ́ndà májẹ̀mí pé mi ò ní gbọ́ mi sókè náà obìnrin ni kò tí bá ṣe fún yẹn màá lù ẹ débi pé bóyá máa lọ́ọ̀kì mi gan ni you are very stupid wọ́n oh, mà bàbá gbàgbà bẹ́ẹ̀ ló gbẹ́ létí ta ni ẹ gan ná. ṣé mi ló máa sọ̀rọ̀. yes who are ó dẹ̀ kó ti gbàgbé mo máa rún ẹ létí company tí díọ̀tì ẹ ti ṣiṣẹ́ bàbá mi ló and, and I freaking pay your fucking bills so, so you don't talk to me like and that. and so what pápá tẹ ma gbàṣẹ Oh lọ́wọ́ mi kojú bẹ́ẹ̀ lọ But let me tell you one thing. Surely, oh tètè rọ́kọ̀ o oh ah. le rọ́kọ̀ oh dẹ̀ máa lele. idiot Oh, kú fine <laughs> Oh fine Oh oh, níwà Oh lẹ́nìtì o Oh do buru. Just lọ bẹ́ẹ̀ ni bàbá yẹn jàre. No, <laughs> lóòótọ́ ẹ̀ fine lóòótọ́ Eh, tún níwà. in fact ẹjọ àyàmà tanga. ẹ wá rí bí àǹtí òru gẹ̀ǹgẹ̀ gẹ̀ǹgẹ̀. ọmọ ó ga o. ẹ lè lọ́kọ̀ o. nǹkan rè. kó má bà lọ tẹ́ ìgbéraga ní síwájú ìparun rẹ̀ babaláwo adífá. Àràmídé kí ló ń ju ẹ lọ́wọ́ tó fi jólẹ̀ mo béèrè ní o kí ni problem ẹ kí ni ìṣòro ẹ ó ní òun fẹ́ sun mọ́tò odindi mọ́tò yìí wọ́n fẹ́ sun simply because èèyàn wọnú mọ́tò ẹ̀ àbí ṣé ìwọ ọmọdé yìí ṣé ṣé o gbádùn ṣá because mi ò tẹ ẹ mọ nǹkan tó rọ́lù ẹ̀ dẹ́ẹ̀dẹ́ nìràwọ̀ ẹ̀ dẹ́ẹ̀dẹ́ nìràwọ̀ ẹ̀ wọ́n ní ọmọ tabambáwí tó ń wọrùn pé ó ṣetán àti parun ni ṣé o fẹ́ pa mí ni ṣé o fẹ́ pa mí o fẹ́ fún mi o fẹ́ kí bp mi kó ráìsì àbí tó bá jẹ́ òpònú bíi titi ẹni dírẹ́fà yẹn kò bá tiná bọ mọ́tò mọ́tò ò bá jóná àbí ó tẹ ẹ̀dẹ̀ wá dúró níbẹ̀ ó wá wò ṣùnṣùnṣùnṣùn ó dẹ̀ mú bàbá àgbàlagbà ó dẹ̀ fọ́ létí ní bàbá tó jẹ́ pé a ti ṣurú ẹ̀ dànù dànù dànù dànù dànù dànù lẹ́ni tẹ́mi ń wò yẹn ó máa dùn mí lọ èjì ẹrù tẹ ẹ bẹ ẹrù ò bẹ ayọ̀ ẹ àgbàlagbà. but but what. ṣàbùkù jáde nǹkan tí ń ṣe rí ẹ ẹ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nà ẹ kàn ń da gbogbo blame lem lórí ẹ ń da gbogbo blame lem lórí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ nà ah, ah, báwo ni mo ṣe máa park mọ́tò ihu mi bí mo yẹn rí kí nǹkan jẹ́ kàn kí rífra fọkúkọ̀ wọnú mọ́tò mi it is wrong. ọ̀rọ̀ lórí òpè ọkọ̀ lórí òpè ṣé gbogbo wọn ló máa ya òpònú bíi titi ẹ ìwọ gbé mọ́tò sọ́nà àwọn kò ń lé wọn wọn níbi tó ń lọ àbí ṣé nígbà tó jáde ńlé wọn wọ́n sọ pé ẹ̀yìn mọ́tò ẹ̀ lọ́wọ́ làwọn tí wàá fẹ́ ṣe mítìn ó fi mọ́tò sáàrin ọ̀nà ṣọ́ ní ẹni ọ̀dà ọ̀sán ju kó gbé mọ́tò ẹ̀ kú òǹbẹ́ nígbà tí kì í ti wà lẹ́nu mọ́tò. wo kò mí. ha ha dadi ṣe rí fún kọtẹ tiẹ wá sọ yìí fún kọtẹ ṣe ṣe rí ẹ tí bàbá sọ yìí ìbànújẹ́ wọlé àbíre wọlé àbí kí ló ń porúkọ yẹn ha by the time tí n bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ by the time tí n bá parí pẹ̀lú ẹ ha ha dádì mi ò ní sọ jù bẹ́ẹ̀ lọ. ó bá tẹ̀ sọ jù bẹ́ẹ̀ lọ hmm. oníbàjẹ́ ó bá sọ jù bẹ́ẹ̀ lọ ilé wọlé tí wọ́n sọ yẹn ọmọ tọ́tọ́ tọ́kànlére ni jẹ́ sọ fún ẹ ilé wọlé wà sálẹ̀ nísìn èmi àti ẹ a máa gbéra báyìí a máa lọ sísàlẹ̀ a máa lọ bẹ̀. oya stand up my friend. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ní fọ́bí àbáwò. oní fọ́bí àbáwò. babaláwo ṣé ó yẹ kó ń wà bẹ́ẹ̀ yẹn ṣé yẹ kó wà bẹ́ẹ̀ yẹn tó bá wo nǹkan tó ṣe nǹkan tó ṣe nǹkan tó dání mo sọpọ́ọ̀tì ẹ̀ bàjẹ́ wọ́n kọ̀wọ́ ogbẹ̀kọ ni tọ́ ọ̀ bá kó ẹ gbogbo èyí tó ṣe fún yẹn ò ní ṣe tẹ̀ dúró ná tó bá jẹ́ yí pé ó nà ó nà tinútẹ̀ ìsáfẹ́ mú ẹ sí ni bàbá tẹ̀ wá sọ pé àwa lówó àwa mú ẹ lọ sí station ṣé ẹlẹ́dàá ẹni tó gbà yẹn ṣẹlẹ́dàá ẹ máa dáríjì kò lè dáríjì so nítorí náà jọ nítorí ọlọ́run má bínú òun fẹ́ ya tara ẹ̀ ni ṣó yẹ kó gbárù àgbàlagbà bẹ́ẹ̀ yẹn létí ẹ́ ṣó tẹ̀ yẹ kó gbárù ẹni tó bá tó irú èmi yìí lọ́jọ́ orí ṣó yẹ kó gba létí ifun gan ẹni tó tó wọ́ lọ́jọ́ orí ẹni tó bá jù yàn lọ ṣó yẹ kí èèyàn máa ṣíwọ́ sókè náà obìnrin for that matter ó jẹ́ bẹ ọlọ́run ẹ kó bẹ́lẹ́dẹ̀ sọ̀rọ̀ irú ọkùnrin tó tọ́ sí ẹ nìyó irú ọkùnrin tó tọ́ sí ẹ nìyó ẹni tó lè máa check ẹ tó lè handle ẹ irú ọkùnrin báyìí ni ọlọ́run á dẹ̀ bá mi tarí ẹ̀ sí ẹ à ń bẹ́ẹ̀ sọ ọlọ́run á jẹ́ kó pẹ́ kó tó yẹ ṣó ò ní bẹ̀. wo àánú ẹ ń ṣe mí. ẹ ẹ wo ṣáà bínú jọ. sẹ́ẹ̀rì ìsà yàtọ̀ sí bóyá èmi gan ti pinnu pé tí máa fi kú báyìí mi ò ní ṣe ọwọ́ mi sókè lọ obìnrin báyìí yàtọ̀ sí pé yẹn sẹ́ẹ̀rì Àràmídé ọ̀gá Alice senior mi ni òun náà ló ń sọ sálárì mi mo sọ ọmọ yín ní bí àbúrò náà ló jẹ́ sí mi ẹ ọmọ kékeré ló ń ṣe ẹjẹ́ kèmí bẹ̀ ara mi jẹ jọ̀tọ̀ ọ̀nà máa bẹ̀rù ti bá ṣe. sotí ọmọ tó ń bá wí ẹ ọmọ tó ń bá wí so full of herself ìgbà ló fẹ́ ṣe ilé ìdá ó ń bẹ ẹ lọ ni ẹ inú wo ló fẹ́ kó kó wájú ẹ̀jáde sọ́mọ lélẹ̀ sọ́mọ lélẹ̀ àbí gbàjẹ́ sí mi ẹ màá compensate ẹ ṣùgbọ́n ó ṣe gan ni ọlọ́run á ṣe inú iṣẹ́ ìwọ náà àwọn òbí tó máa bá rẹ̀ dé sísí mi lẹ́kọ̀ọ́ kó rẹ̀ wọ́n nílé fún mi. irú ilé wo ló kọ́ tani kan kọ́ rí. àná ọ̀rọ̀ irú mọ́tàwó ló wà tani kan wà rí o. Please, have your seat. Of course, Ajoko. Thank you. Ẹ ṣé gan-an. Mo ní kí apologize for nǹkan tó ṣẹlẹ̀ the other time. I am um, I'm, I'm really very sorry. Ẹ jọ̀ọ́ ẹ má bínú sí mi. Ọmọdé ló ṣe mí. Bàbá, èyí ò ń ṣe mi ò bínú after all ọgbà la máa ń learn from our mistakes ìyẹn ti lọ. àìnú mi ti ẹ̀dùn pé ẹ bá mi drag ẹ̀ jù. ìyẹn ò ń ṣe big deal inú mi dúpọ̀ náà ti realize our mistakes ẹ̀ o dẹ̀ make corrections so mi ò ní any grudge against you. ẹ ṣe pa um, so um, kí ni a ṣe office I was thinking bóyá a you know go out for lunch. Lunch èmi. Ah, ẹ̀yin nìkan lẹ wọlé sí náà. mo mo bízì báyìí. ẹ ṣe ń bínú sí mi. ah no mi ò bínú eh, anyways eh, tẹ bá ti rẹ́dí mo wà available. all right in the next few minutes mo máa try. ẹ ṣe lọ. about savings and stuff like that. Nǹkan tí mo mean ni personal stuff like you know your family, what you do when you're not at work, stuff like that. Èmi ni fọ́sí bọ́ bàbá mi. Mo dábúrò obìnrin kan. I'm a graduate. Òun oh, náà graduate. to mm-hmm. ń to ní kọ́ńtínì tó jọ gà mí àbúrò mi ò ṣiṣẹ́ ó máa wà nílé torí mọ́mí kò jù kí ló ṣe mọ́ mi. ẹ ẹ mo sì ni wọ́n wọ́n ní pọ́bẹ́ẹ̀mù ẹsẹ̀ hmm, I don't know bẹ́ẹ̀ apáṣẹ aspirin or something. ṣùgbọ́n oh. ní wíṣẹ́ àlọ́ máa ń wà. so òun ló máa ń dúró tí wọn kí sọ bá ní anything tó fẹ́ ṣe nǹkan tí òun yóò ṣe jẹ́ òṣìṣẹ́ tí ò ṣe lè ṣiṣẹ́ nìyẹn. báwo la rẹ̀ wọ́n sùn. Hmm, ó wà bẹ́ẹ̀ màmá wọn máa ń lọ fún medical check up so dọ̀tí tàdọ́là máa ṣe sọ́jú fún wọn sọ́jú yẹn ò tí ì pè ní tiẹ̀ tí ìrìn ká pè yẹn bọ̀dá prescribe fún wa a máa rà. wa ni owó tá ń sọ̀rọ̀ because owó tó ní iye àkókò. close to five million àdánwò yẹn tí dókítà sọ nígbà tó sọ pé a máa ṣe sọ́jú yẹn but kò ṣáà ti pè ṣáà gbogbo sọ fún wa nípa fọkànbalẹ̀ bá lóyè àwọn gate ló ṣe big deal. not to worry, if you think she got to call or not, this is by nǹkan tágbára Ọlọ́run kan. ṣé ẹ̀ ń jọ ẹ̀. ó dùn mo ní máa jáde èèyàn tó sá. Ah, máa jẹ́ tán mo láìkẹ́ lọ. mo láìkẹ́ mm. lọ. gbọ́ ó gbọ́ gbọ́ ó gbọ́ ọmọ mi. ẹ pẹ̀lẹ́ máa ẹ ọlọ́run túbọ̀ máa fi okun okun yín ṣara yín ṣàmì díẹ̀díẹ̀ ah, olúwa ṣeun. Um, mo ti bá um, family doctor wa sọ̀rọ̀. ọ̀rọ̀ nípa sọ́jú yìí so òun ti sọ fún mi ó ti ṣàlàyé everything for me, and um, mo um, ti plan láti settle gbogbo bill yẹn so that ẹ máa lè ṣe surgery yín ọ̀rọ̀ pé à ń rògùn lé ní à ń lọ́la yẹn ìyẹn máa stop. Ah, cool ṣe. àríwá ah, lè ṣe. èmi ló ṣàdúrà rẹ̀ yìí fún. mami ṣe mi nǹkan tí bá ṣe fún ara mi mo ṣe fún. Ah, àwọn nǹkan tó bá dáwọ́ dé a máa yọrí sí i. àmì ah, máa <laughs> olúwa lè ṣe. aláròdé ṣe fẹ́ gbọ́ ìwà gbọ́ ṣe ìdúpẹ́ fún ẹ. náà ìtọ́kẹ́. ó ṣe kàn ọlọ́wọ́ bá mi dúpẹ́ lọ́wọ́ eh, ẹ. àmì àmì àmì. ẹ àǹtí àbá ẹ lẹ́mà ẹ pẹ̀lẹ́ ẹ sọ ẹ pẹ̀lẹ́ ẹ kú jù pọ̀. ẹ ń sọ ẹ ẹ wò ẹni bínú ni kò sí iná ládùúgbò wa wọn á lọ junction wọn lọ bá yín kẹtẹ. ẹ ṣe gan ẹ ṣe gan thank you. pẹlẹwẹ o ti sanwó sọjú mọ mi. àti kí ló ṣe ń bẹ̀ níyà wèrè. wèrè bíi ti bá wò ó. ẹ jẹ́ ìwà bá ẹ ṣe. ẹ̀yin tẹ́ ti lọ látàrí ọ̀hún come on ẹ ti ṣe gbalagbà ní ìhàn. ẹ ṣe gan ẹ eh, bóyá kàn bá get glass glass cup. ẹ bá mi get cup. ṣé mà ó dáa fún ọ. eléyìí tí eh, ẹni náà àdúgbò yín ò dà yìí àbí kí n bá ń get generator. báwo kò ní ṣe ó dáa fún ọ ààrẹ ò ní púpọ̀ òjijì. àmín àmín ṣe é. ọ̀rẹ́ ẹ jẹ́ nìyẹn o. <laughs> but you know the beautiful thing ni pé inú mi dùn pé ìwọ ni ọlọ́run lò láti fi turn life lady yẹn around. ṣé lábẹ́ ti change ṣá. what are you telling me ní ọmọ yẹn tó jẹ́ pé kò tó sọ ha ó ti sọ abd but you know of late lẹ́nu ọjọ́ mẹ́ta yìí èmi rí pé ara ẹ ti balẹ̀ òun tètè fèsì anybody. ó dẹ̀ máa ń mind ọ̀rọ̀ tó ń sọ. anyways náà tí n bá ní ṣàbòsí ó dà kó ti change because àti sáyẹn tó bá rí mi mo máa ń káwọn mo ń ṣe kinní kan ó àwọn tí ò tiẹ̀ ń kí tẹ́lẹ̀ sí akí wọn. <coughs> nǹkan ẹ̀kan ti kàn observe lẹ́nujọ́ mẹ́ta yìí mo rí pé lemọ́lemọ́ ọ̀wọ́ pẹ̀lú ẹ̀ láyé. close marking back to back. Ah. omi tó ronú ló ṣe yẹ bẹ́ẹ̀ ló ronú lọ I swear to God kò sí nǹkan láàrin mẹ́tì ọ̀ ọmọ nǹkan tó dùn mí ni pé ká ní pé wọ́n kọ bàámú sí mi lójú ńsìn ni ọ̀rọ̀ yẹn á mú mi bọ̀ torí pé mi èmi já ọmọ ẹgbẹ́ báyìí sọ́ngbà ti ṣadé nìyẹn o ṣàdìtì fún mi o ṣe wáàsí fún mi kò sí nǹkan kan. ìṣòro ti ṣadé yẹn ti yẹn nígbà yẹn èèyàn padà di nǹkan ni ṣèwọ́n ìmọ̀ sọ̀rọ̀ ilé kò sí nǹkan kan ọmọ yẹn ò ṣe mọ̀ wípé kò ṣe spẹ́ẹ̀kì mi náà ah, ah, kò ṣe spẹ́ẹ̀kì mi. so ká for now kò tí ì sí nǹkan kan. kò sí nǹkan kan. Oh, kò sí wàhálà báwo wà ní báwo ní business everything gan. Eh, ọpẹ́ ni wọlé normal normal náà ni office to site office to site náà dàbí. ah that even reminds me mo discuss ọ̀rọ̀ ẹ pẹ̀lú ọ̀túnba tọmọ rí so wọn wá jẹ́ kó yé mi pé kí n mọ bí ìwọ pẹ̀lú àwọn ṣe máa meet. ọ̀túnba tọmọ rí bẹ́ẹ̀ ni ah, mo jẹ balẹ̀ àti báwọn ṣe business lórí máa yọ̀ọ́ dà kó play. ó play ni ó tún máa ń gbélé fún yọ̀gàn láti develop eh. ibi tí n fi pẹ́ ti máa work ni oh. so for now kò sí nǹkan kan àbí. ah kò sí nǹkan kan o. okay. ó ṣe nǹkan tó surprise mi pẹ̀lú gbogbo nǹkan tó fi qualify bọ̀bọ̀ sáìtì yẹn tó sọ pé ó rude kò mọ̀ ọ̀rọ̀ sọ kò ní manners ó dọ̀tí ó ṣe gbábí pé ò tiẹ̀ lè rìn súnmọ́ ẹ̀gbẹ́ ó dẹ̀ fọ́ ọ̀fun. Mm, well the thing is mo ní parọ́ tán ẹ̀ ọ̀rẹ́ mi tó bá ń gbọ́ pé ọ̀rọ̀ ìfẹ́ láyé yìí bí àdánwò ni hmm? kò ń ṣeré o wàláì àdánwò ńlá ni because you would never see it coming just like I, I I never saw it coming mo kàn mo kàn notice pé mo develop feelings for ni and um, <laughs> I don't know and I just felt like me. meanwhile okay fine òótọ́ ni pé ó sọ̀rọ̀ sí mi o ó àánú ó bójú mi jẹ gan he was rude and all that but I just I fell in love with him ó mọ̀ pé wọ́n ní love blind so maybe I don't know. ọjọ́ nǹkan tó wá you needed to see him he was just calm. And he was like he was sorry and um, popsi mi tún sọ̀rọ̀ kan tí mo dì mọ́ wọ́n ní irú ọkọ tó yẹ kí n fẹ́ because ó mọ̀ ó máa understand me O O ó ní patience to máa fi tolerate me you know yeah both sides like I said love is blind so gbàgbà tó sọ̀rọ̀ yẹn you know it got to me I I started thinking and thinking you know kí n tó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ I was always having him on my mind hey. regularly and. Hey. Eh? husband material ni. ah husband material ni o gbàgbé sori husband material guy yẹn wà láì ojú hundred yards ah mm -hmm. i know he's freaking good. okay o tún over. oh uh, over that o mọ pé mo lè fún ẹ for now mm. he's a very good guy like seriously and i think i like him a lot. Hmm. <sighs> kí Okay, ibo ló fẹ́ fi Richard sí. Richard Richard Richard. Mm. well àmọ́ bí yẹn ṣe máa lọ. ìwà ìrẹ̀lẹ̀ ló ṣe kókó ó ṣe kókó àní ìwà o ọmọ mi má jẹ́ bí ẹni jẹ́ ṣe. Um, so um, ọ̀rọ̀ um, iṣẹ́ yín tẹ́ bá the last time mo ti bá ọ̀rẹ́ mi kan sọ̀rọ̀ ní ọ́fíìsì tọ̀dọ̀ tiẹ̀. so mo ti bá yín secure iṣẹ́ ní ọ̀dọ̀ then he said you can resume ní next week so ẹ máa lè bẹ̀rẹ̀ iṣẹ́. of course. <laughs> Ah, ah, kí ló ṣe ẹ ẹ má pè mí ṣùgbọ́n ẹ má fa ẹsẹ̀ mi. it's okay eléyìí máa sunkún gan-an ṣé ó bí yín ni ẹni tí wọ́n ti ní <laughs> No, no, no, no, no, you don't need this. You're a big girl. Stop it. No, please. Bàbá mi dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe nǹkan. Àmì àmì it's okay. Please, it's okay. Ṣùgbọ́n kọ́rọ̀ kan ló wá bí yín ajá jẹ o. Ajá wo ni kọ́kọ́rọ́ o? I don't get it. Tí bá bẹ̀rẹ̀ ṣe ta ló fẹ́ máa bá mi tọ́jú mọ́mì mi. Oh, oh, oh, that. Um, it's not a problem. Um, tí ò bá ní wà comfortable fún yín bóyá like I could get um, a housemaid tó máa bá yín take care ilé take care mọ̀ sí tẹ́ bá ti lọ even gan tẹ́ bá wà around all my bills you don't have a problem. <laughs> no no now. oh, it's okay. God will enlarge your territory. Amen. I have to do not ṣé gbogbo nǹkan tó ń ṣe yìí ṣé kò pọ̀ jù ṣá. I don't understand. gbogbo ẹ̀bùn tó ń ṣe fún mi èmi àwọn ẹbí mi everybody ṣé kò pọ̀ jù àbí jẹ́ ṣe wáyé sí mi ò ní nǹkan kan tí wọ́n fi pay her back ohun èmi náà because I don't like kọ́kọ́ yẹ pé giving it just from one side ó máa ń jẹ́ kéèyàn feel back ṣé ó feel ẹ̀. Mm-hmm. you want to pay me back. Of course, to anything to buy within my reach, I'm ready to pay you back. Well, Wale. Hmm? To buffer, pay me back. And maybe you should pay me back with your love. I love you. And well, okay, only, only surprise, ever. The thing is, um, láti ọjọ́ tí dáàdì ti sọ pé ìwọ nìkan ni wọ́n rí would understand me, has the patience and all of that. I don't know. I just got to find myself thinking about you constantly, and maybe along the line, I fell in love with you. So I. Oma umi mi tí n bá lè fi ẹ̀ ṣe adé orí mi. ti n ba le fi e ori mi orí. Let's go. Ah, go. Ẹyin tí ẹ kẹ́ ṣe máa sinmi náà, ẹ má ti ṣọ́pù ẹsẹ̀ yìí náà ìgbà tí dókítà sọ fún mi pé mo ti lè fi ẹsẹ̀ mi rìn after surgery àyọ̀kadẹ̀ wà ní kitchen n bá ní kí n ṣe exercise àbúrò rí mi. ẹni tí fẹ́ ẹ rà nínú ẹ̀ láti bí ìgbà wá sí i. ẹ̀ṣà ẹ̀kọ́ ẹ̀kọ́ jókòó. mọ́mú mi dání owó tí lè rí. ìrora o ìrora. àní àmì ìyàwó ìrora ẹ jókòó sí bí yìí. ẹ jẹ́ kí èmi máa ẹ mú kan ní kí n drop wọn ni kí n kó fẹ́ kan yẹjú sí i. o ní dúró jẹun. Ah, ah, bóyá tó bá dọjọ́ mi. ẹ ẹ mọ mi ó kàn help mi láti fi ṣe wá sílé mi so wá lóun kàn fẹ́ kí n kó wá láfíà yìí so ẹ jẹ́ kí n sìn. èmi fún ara mi máa sún oúnjẹ fún mi. Ah, <laughs> ẹ̀yin lè máa ṣe léètì máa jẹ ẹ jẹ́ kí ayọ̀ kà sí tòjú ẹ ẹ jẹ́ kí n máa bọ̀ ọ̀dà ọ̀ma kẹ́tẹ́kẹ́ ọ̀ma kò ní ṣubú dànù. ara ẹ̀ máa ṣiṣẹ́ ọ̀tẹ̀. Ayọ̀mídẹ́kun Eréwọlé ìwọ ni màá kí o kú iṣẹ́ takuntakun nítorí pé tán bá sọ fún mi wípé èèyàn kan lè ṣe ń jí ọmọdé màá sọ pé baba láàárọ̀ ni so ó sì ń jẹ́ ìyàlẹ́nu fún mi ọ̀nà tó gbà láti ṣe ń jọ ọmọdé yìí wo ọlọ́run àṣẹnu iṣẹ́ wọn náà. gbogbo dáadáa sí dáadáa á wá sí ìmúṣẹ. mo dúpẹ́ gidigidi gan. dadi wọ́n mi um, tẹ́bá notice ẹ̀ máa rí pé grow very close this days. I know, I know. Um, the thing is, um, I think Um, àbúrò àwọn ọmọdé yìí. òun ni mo fẹ́ fẹ́ adesijọ agree like pé. ẹ ti jọ kú ẹ ti jọ pa. ẹ̀wọ̀n àkíwá bọ̀wọ́ ìwọ ọlọ́run mà ṣe o <laughs> àbúrò rí nǹkan. kí lọ́lọ́run ṣe ọlọ́run ò tí ì ṣe nǹkan kan ẹni sùúrù ọlọ́run ò tí ì lè ṣe nǹkan kan ẹni sùúrù báyìí ẹni sùúrù ẹjọ́ torí ọlọ́run arámìdé ò ń dárúkọ pínwà àti iréwọlé kan ọ̀rọ̀ yín ti wọ̀ ẹ nífẹ̀ẹ́ ara yín èmi tí ìwádìí kì í béèrè lọ́wọ́ ẹ pé èwo ni èwo ní àwọn iréwọlé o ṣé ti ọ̀tẹ̀dọ́là ni ti Dangote yàtàlá jìbù sá. mo ń bọ́ ṣe é ṣe báyìí. tó ń gbé ní beginning street àrífáyé wa ti dà. kí ni kátàkátà tó ń sọ lẹ́nu. iréwọlé iréwọlé ọmọ ẹ̀ eré wọlé tó jókòó yìí ló sọ pé òun àwọ àwọn ti wọwọ́. bó ló fi tiẹ̀ sí i. nígbà tá a bára mi léwu ṣọ́ọ̀bù ayé níbi ìgbà tí mi ní fọwọ́ ara mi ṣiṣẹ́ tán kí n dà sínú àpèrè nígbà tí èmi mọ bí ẹ ládùúgbò owó tèmi àti bàbá ẹ taná lé lórí ìbànújẹ́ wọlé dé ló fẹ́ lọ gba gbogbo ẹ sí lọ́dọ̀. Ah, ìwọ náà mọ̀ ó ń ṣeré ni òun náà mọ̀ ṣùgbọ́n náà mọ̀ pé ó ń ṣeré ni. sẹ́mi tún ẹ dáadáa ni ó mọ̀ ó mọ̀ bẹ́ẹ̀ ló jọ àgbà tí kò ṣọ̀wọ́n àlè abẹ́mi kọ́ ló jọ ó lè parí ẹ̀sùn bí ó jẹ́ gbégbé ìwà bí. Ah, ah. ó ti tó náà. mọ́mí mọ́mí love mọ́mí love is blind mọ́mí love is love ò blind ibi tí love máa ń lọ ó mọ bẹ́ẹ̀ ibi tí love tiẹ̀ lọ nìí àwa dẹ̀ ti gbà fún ẹ bóun tẹ ẹ gbà èmi wà lé fún ẹ wo má da wọn lóhùn bó ṣe máa ń wùwà ń gbà mí bí bí bí ẹni tí nǹkan wà lára ẹ i'm sorry to say but èmi ni mo nílé mi èmi dẹ̀ láláṣẹ nu lé èmi ti gbà ẹ wọlé a ní láti dìbò a ní dìbò òun èmi ti accept ẹ so fọkàn rẹ balẹ̀ as long as tó sọ fún mi pé o nífẹ̀ẹ́ ọmọ mi ṣebí wọ́n nífẹ̀ẹ́ àwọn náà dẹ̀ nífẹ̀ẹ́ ẹ wò ẹ máa béèrè àníyàn yín lọ. owó tuntun ọkọ mi máa bínú ṣòro bó ṣe wà yẹn bóyá wà stressed up ni but um, mọ́mì ni wọ́n èmi àti wọn àwọn bá ṣe múra lọ dáadáa àti màá wọlé lọ sì máa lọ bá wọn sọ̀rọ̀ so o ní problem kankan. kàtìkàtì Dangote ṣé mo ra àwa mọ Dangote ni. ẹ kí ló máa jẹ. aṣọ ah. ah, ti bínú. mọ́mì mọ́mì ètè ìwújú mi náà ṣé mo pé mi àti five and six ni wa mo dẹ̀ bí ìfà mo wá ara wa mm-hmm. mo dẹ̀ kí n gba nǹkan tí lọ́wọ́ yìí. ṣeré irọ́ wọlé I don't even know how to explain myself to you. I I love him. You can't. Ramide, you can't love him. Kí Ah, what do you mean? I know you. This is not you. Ah ah ládùúgbò gbogbo ọkùnrin tó wà nígboro ó wá dé riffraff nitwit a nobody ọmọ tí ò jámọ́ anything ọkùnrin tó ń ṣiṣẹ́ under your father ọkùnrin tó pé o jùlọ ní everything pátápátá ló fi jùlọ kí ló dé. mummy ẹ wo ẹ mú Sherry i just i just want you to trust me on this ìfẹ́ ni o ọlẹ́ ìfẹ́ ni ẹ lè understand but ẹ wo. alábìdé tó ń yẹn ta no, no. See, with time, you're going to like him too. I promise. Mi de jona. Ó dá mi ní dójú tí bí ká ṣe wedding bòńkẹ́lẹ́ ke anybody má mọ̀ so that àwọn ọ̀rẹ́ yín ni mọ̀ pé marry. Ó bẹ̀ má bínú ẹ jona. Ìyẹn ara mi dé náà. Nǹkan tí mo rí tí mo ní kí n wá but dúró náà ṣé ìwà tẹ̀ já ni ìjà bíi ti báwo èmi àti òjà láàmì máa ṣe lè fún mi ìjọ tó lọ jẹ́ kí n pè ní láti pè. kádà àwọn ní ṣé máa. Ah, báwo ló gbé fún. she try ẹ̀ wò bóyá busy ni. òun ni. hello hello hello Kamide explain this. Sorry, Richard mi ò mọ bí mo fẹ́ explain fún mi. jẹ́ ká jẹ́ ká àzùn pé òun because it's actually nothing kò ń ṣe nǹkan tó ń rò it's just by the way like by the way thing ni kò wà relevant and mo mo mo mo mo mo mo mo bó ṣe feel but it's not what you think mi mi mo mo ife explain fún ẹ tó máa but maybe if if if we get to see my mom tí gbogbo wa jọ jókòó tajọ sọ ọ̀rọ̀ yẹn máa ọ máa yẹ ara wa it's actually not what you think. má bínú gbogbo ọkọ tó ti ń sọ látara ṣé àti ọpọlọ ẹ ló ti ń wò ló ti ń sọ ṣé o nọ́mà ara mi àárẹ̀ ò yá because tí ara ẹ̀ bá yá ni o ò ní máa sọ fún mi pé gbogbo nǹkan báyìí ibi kì í máa ronú sí ẹ kò sí nǹkan kan tó ṣẹlẹ̀ ńbẹ̀ so kò sí nǹkan tó ṣe lè ṣé mo kàn tó mu dání ṣá picture ẹ̀ mà wedding invitation ó dẹ̀ sọ fún mi pé kò sí nǹkan kan ojú ẹ̀ mà rẹ́ mi báyìí. Kámìrè ládùú tí mo ṣe fún ẹ gbogbo nǹkan tí mo ṣe fún ẹ ẹ tó jẹ́ mo lówó mo fi yẹn ṣe mí ní mò ń gbowó lọ́wọ́ ẹ kálọ́kùnrin mi nísìnyí wọ́n máa fẹ́ ṣe àárẹ̀ jẹ mi ì ṣe yẹn fún ẹ mi mi gbóbìnrin mi lẹ́yìn ẹ ó ní má mọtí mọ́ mo mọtí mọ́ so kí ló tún fẹ́ kí ṣe fún ẹ kò sí ẹ ó mọ pé mi náà nífẹ̀ẹ́ sórí nǹkan tó ń ṣe kò ń ṣe nǹkan tó ń lò mi ò bí mo fẹ́ ṣàlàyé kíní o mi ò o. shut your mouth kí ló sọ fún bíkò ní mi ni eh so you can do this to me. I I am just trying to it's not it's not what you. wọ́n jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní pé. ah Richard Richard Richard come ṣe ló wá tẹ. ah God. ó ṣọ̀kùn gbogbo plan ẹ̀ yìí máa work out. Richard ni èèyàn mi ní dáadáa ah, mo mọ mo máa bá sọ̀rọ̀ máa pè é a máa jọ sọ ó máa calm down he's my person mo mọ mo máa calm it down. jọ ṣé ó possible kí ọkùnrin fẹ́yàn sílé kó má bàyàn lájọṣepọ̀. ó ah, ah, fọ́ ní ìṣà àwọn ọkùnrin gọ̀ ju gbogbo nǹkan tó ń sọ yẹn lọ eh. ẹ̀yin obìnrin tẹ́ ẹ gọ̀ tẹ́ ẹ dance náà máa ń mu fún lórí. ok tó bá ti ṣe tó bá ti work èmi alẹ́ ìfẹ́ mi màá gbẹ lọ́gà. by the time tèmi àti mọ̀mísí mi bá plan tán máa wọ̀n rí wọ́n ṣáà máa wò ó tiẹ̀ bọ̀ ṣe orílẹ̀ tó ṣe é fẹ̀kàn tẹ́lẹ̀ o èmi kàn fẹ́ dì pẹ̀lú ẹ̀ with the fact that ó jẹ ojú mi ní site o o o o ah òfin mi wọ̀ ṣẹ̀ o tún wá sílé wa o tún wá jẹ ojú mi o tún wá fi mi lójú pọ̀ sí mi bọ̀ tẹ́lẹ̀ tó tún ṣe yìí tí Richard Richard èdè tó yẹ pé mo nífẹ̀ẹ́ tó yẹ pé àní problem rẹ àwùjọ ara wa rí tó jẹ́ kó wúro ojú mi kó pariwo lé mi lórí lẹ́nìí ah by the time tí n bá through pẹ̀lú ilé wọlé sórí àti òun o àti fámìlì ẹ̀ tó bá ń sin ewúrẹ́ àbí wọ́n ń sin ánímà kọ̀ọ̀kan nílé wọn àti ánímà yẹn àti gbogbo àwọn tó wà related pẹ̀lú ẹ̀ wọ́n máa rí bí àwọn máa sunkún ni àwọn kan máa sunkún máa sùn tiwọn. wọ́n ṣáà máa wò ó tiẹ̀. wọ́n pè á lónílé gogoro tó gbòde wọ́n pè á lólè tó gbòde. ọkùnrin mẹ́ta jagunlabi. But dẹ̀ wọnú only mi wá ó dẹ̀ fẹ́ já mi lódòdó just like that tẹ́ ẹ dúró náà ìgbéyàwó yín ló ti wọ̀ wọ́n yìí ṣé tẹ bá ṣe ìgbéyàwó yín tán sọ́dọ̀ mọ́mí ẹ̀ tó ń gbé náà ló fẹ́ mú ọmọ mi lọ àbí ó máa gbalé or you have another plan. Ah, ẹgbẹ́ sà kò proper sà kí n má rí síbi tèmi àti mọ́mí àtàbúrò mi ń gbé àárín nínú nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi náà ti ń wálé mo ti sọ fún agent tó ń bá mi wálé at least two bedroom flat kó bá mi get ẹ̀ so that tèmi àti ará mi tètè bá má rí tán àwa máa bẹ́bẹ̀ mọ́mí àtàbúrò mi adébọ̀ àmì tọ́wà láwọn mi nìyẹn. two bedroom flat. bẹ́ẹ̀ ni sà. ṣé ìyàwó ò sọ fún ẹ bí ẹrù ẹ ṣe pọ̀ tó ni pàtẹ́ lásán nu ilé á gba yàrá kan ká má ti sọ àwọn àjọgbá mékọ̀pù ẹ̀ ẹ́ àìrọ kò bí fìtì yín wò ó èmi ní wedding gift tí màá fún yín sórí ilé mi tó wà mágòdò yẹn duplex ni ẹ lè move in síbẹ̀. nǹkan tó bá yẹ ni ló yẹ ni. ẹ ṣe gan sa ẹ ṣe gan sa. o ní láti dúpẹ́ ẹni tó bá fẹ́ ni lọ́mọ ó ti dọ́mọ ẹni náà ni àbí. ṣé kàn fẹ́ wá. no more office more office àyíwátẹ sọ pé ò wá òkè lẹ́yìn ìgbà tí tó mú mi lọ́mọ sọ pé ò wá òkè ọmọ ńlá ẹ no problem. ṣé àtúnṣe kankan lálẹ́ yìí? how am I dey why like this now? bí bàtà ti ṣe wedding tán almost two weeks now má dẹ́mẹ̀ fọwọ́ kan má dẹ́mẹ̀ ní nǹkan kan kí ló ṣẹlẹ̀ náà. Bámi gbé pílọ̀ ẹ̀ sẹ́yìn mi. Wọ́n wá kàn mí. Ṣé àtúnṣe kankan lálẹ́ yìí? Ìṣòro náà yíwọ ló ti rè ìgbẹ́ tó ṣẹlẹ̀ ní wípé. ìwọ náà wò láti gbàtà àti ṣe wẹ́ẹ̀dì jean ọ̀nà máa mú jean fúnka máa mú wàá wọ̀ sùn. You don't like that. Literally, my like jean. My like my jean. So, my like him. I don't know. Eh, nǹkan tí mo ń try láti sọ ni pé ṣòro àwọn ọ̀rọ̀ kankan wá tẹ̀ pé ó yẹ kí n ti explain fún ẹ. Bọ̀ mi ò tiẹ̀ more time ní more rí time fún mi láti pé jókòó láti ṣàlàyé fún ẹ ṣòro nígbà míì wọn ní tóbìnrin bá ń kanra torí pé kò ládé orí mi and gbogbo àwọn ìwà tí mo máa ń wò nígbà míì àwọn ìwà ọ̀ṣọ́mọ̀ mi náà àwọn ìwà yẹn I don't want to say kì í ṣe ritual song because it's not something spiritual either, but there is more to them. And um, coming. Àtìpá tó ti mọ̀ mí tó ti mọ̀ Have you ever seen me with any guy before, like my boyfriend or someone I'm dating? Ah, kí judge jọ jáde but me ò rí ẹ pẹ̀lú ọkùnrin náà That's the point. I'm máa problem because mo máa ń a lè máa ń jà gan and the thing is àwọn procedures kọ̀ọ̀kan wà kọ̀ọ̀kan tó yẹ kí ọkùnrin tí bá máa fẹ́ ṣe àlẹ ọkùnrin tó bá máa fẹ́ mi but mo máa ń rò pé ọkùnrin wo ló máa ní such patience tó máa ní such understanding láti bá mi ṣe gbogbo àwọn kinní yẹn so for those reasons mo ò tiẹ̀ kí n fẹ́ rí ní ọkùnrin kọ̀ọ̀kan látọ̀hún so that máa wà láyé ara mi mo kò sọkùnrin gidi kan náà ń bẹ́ẹ̀ bọ̀ ìgbà tí popsi mi rí ẹ wọ́n rí ẹ gẹ́gẹ́ bí alálùbáríkà èèyàn èèyàn tó ní sùúrù tó níwà ìrẹ̀lẹ̀ èèyàn tó máa understand mi tó yẹ pé àní níjà ní ní problem tó máa tọ́jú mi tó máa gbọ́ nǹkan tí bá ń sọ tí ò ní jẹ́ káyé mi mi lára wọ́n ní ìwọ̀ gbọ̀ngàn ló yẹ kí n fẹ́ lọ́kọ̀ọ́ inú èmi náà dẹ̀ dùn bí mi náà ṣe mistake because èèyàn níyàn pé wọlé àìyàn yẹn tó bá di lọ́la o lè pe mọ́mísì because àwọn àwọn procedures àwọn kankan wà tẹ̀ ẹ̀kọ́ ṣe tẹ́pẹ́ tó bá ti ṣe tán tó bá ti parí ìgbà yẹn la máa ṣe wálé máa ṣe gbogbo àwọn ilé ọkọ àti ìyàwó àìkiri yẹn máa pẹ́ díẹ̀ ìgbà míì ó máa wọ́n bí eight months. Ah, má bínú má bínú hope is not spiritual. No, they <laughs> look like spiritual. No, I want family stuff. I, like no new detailed explanation for those things. And Abashi, Abakuru. Be eight months. Eight months. So what you are telling me now, Nipe, My do be another eight months My minus be two weeks thirty. She ready? Can you totally for ọkọ? Bí You are ò ò mọ ní eight months is not far ṣọmọ pé tí nǹkan bá ọ lè yan fún lóyún tó fi ń bi nine months tó bá yọ one month kúrò ń bẹ eight months eight months is very very very very close and small àwọn àtàkùn jẹ́rìmọ̀ làwọn ojú ló pẹ́ sí ojú ló pẹ́ sí eight months máa pè so tó bá ti ṣe yẹ ó lè pe mom sí kọ́ńtì báwa ṣàlàyé fún ẹ wo tó rí ilẹ̀ ti ṣú. mo believe ẹyin ṣe big deal náà rí sí wàhálà èmi ò ní parọ́ fún ẹ èmi ti láìkẹ́ àwọn wait kò sí wọn kò sí wọn. no wait iṣẹ́ ọkàn mi ọwọ́ mm-hmm. understand mi. mean. ti ń gbé mi lọ́kàn ti ṣe díẹ̀ tí mo ti fẹ́ bá ẹ sọ nípa ọ̀rọ̀ iṣẹ́. ọ̀rọ̀ iṣẹ́ mi. you being my husband like my legally married husband as well àti orí mi ló jẹ́. like eh, tabaníkà tún wo ìnáwó lọ fún mi you like a father to me èèyàn tó yẹ kí n máa bọ like òrìṣà ló jẹ́ sí mi and the fact that you work in my father's company like under me for that matter <tsk> oh man get to me like I don't feel comfortable about it. but ah. ìyẹn oníkankan ṣe now. ah ọkọ mi oníkankan ṣe o àwọn èèyàn máa sọ̀rọ̀ o kò ṣèbíyàwó ẹ̀ ló ń fún lówó ṣèbíyàwó ẹ̀ ló ń bọ òun ló ń san sálárì ẹ̀ èmi ò dé fẹ́ kọ́ máa rí ẹ̀bẹ̀ yẹn you are a very hardworking man very intelligent and ṣó o mọ ìyá rẹ̀ o yeah mo yá rẹ náà wọ́n rò pé eléyìí tí òfin máa máa ṣiṣẹ́ ní under mi yẹn a lè try láti work it out probably kí. Ka- And create company tiẹ̀ fún ẹ. tí wọn mo lè introduce ẹ sí àwọn èèyàn gan náà tó wọn máa fún ẹ ní contract tó wọn máa hand ẹ ní big big money. kàtóbi month over month wọn náà máa ti wà on your own wà ti ní company tó yẹ pé ìyẹn gan tún lè strong ju tọ̀dọ̀ tiwa lọ tó yẹ pé tá a bá ní issue gbà mí ẹ̀yin lè máa bá a ṣe backup you know tó dẹ̀ máa wà òkè tó máa jẹ́ company tó ń bí orúkọ tiẹ̀ tí ì ṣe pé a máa ro nǹkan sí ọ̀dà oko popsi tọ̀dọ̀ tèmi every time because no matter how long we keep walking. it's still going to be under my father's name and you need your own name as a man. o told dẹ̀ so. Yeah. o ẹ but ṣé n sìn are you going to sack me n sìn. ah ah ah ah ọ fẹ́ sọ mí lẹ́nu ni mo ṣe máa mi ṣùgbọ́n pé tí n bá sá kẹ́ǹtì àwọn èèyàn máa wọ́n máa rò ní ọ́fíìsì pé bóyá à ń jà or something àbúrò a ní problem nìyí láyé social media yìí kó tó lajú kó tó di kó tó láyé kì í gbá mo máa rí ẹ lórí social media pé ẹ kìíní kó mọ̀ pa lórúkọ pé ọkọ sí ìyàwó eh. sákọ̀kọ̀ and stuff like that so. báwo ni a ṣe ṣe yìí máa kọ́ dédé fi ṣẹlẹ̀ náà. no no no you're going to write a resignation letter then èmi máa approve it things tó yẹ pé àjọmọ̀ sí ni so tá a bá ti ṣe yẹn ọmọ yẹn pé ìwọ ló decide láti fi ṣẹlẹ̀. I should resign myself abi. yeah so àwọn náà later àwọn máa gbọ́n pa company wọn bí like wow okay reason to fi ṣe nǹkan fẹ́ báyìí ni àwọn náà máa wọ́n máa catch up later so kò ní jẹ́ pé à ń ṣiṣẹ́ fún company kan sí mi. àìdíyà tó dání náà mo rí mo mọ pé o good plans fún mi ṣe ìrànlọ. tí ti jí every time bí mo ṣe máa ṣe ọ̀rọ̀ kọ mi tí gbogbo nǹkan máa ta máa ní happy home tí life wa máa wà ok. báwo ni tó maybe tó bá ti ọ̀la nǹkan registration letter. ọ̀la ọ̀la náà is okay. okay iṣẹ́ mm, ọkọ mi. máa fóònù ẹ̀ rìn o. ẹ ta ni ẹ. mo ń sìn ní ọ̀sẹ̀ ti drop. màá máa pè wọlé tàjà I'll um, ọkọ mi um, ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá ẹ sọ. mo I have been thinking um, mo ń fi òpè kí bóyá mo sí àti fóònù tọ̀ uh, bóyá wọ́n lè move in pẹ̀lú wa kájọ máa mọ́mì mi àtàbúrò mi kọ́ máa bá a gbé bì. Ah, no no no no ah, ìyẹn ò lè work. Ah, why. number one ni pé ibi tó ń gbé lọ́hùn wọn lè wọ́n kó mi number two ni pé tí mọ̀mísí mi bá ń gbé bí àtàbúrò mi kí n tó tẹ̀kẹ̀ ẹ̀ wọ kí n tó tẹ̀kẹ̀ ẹ̀ mọ̀mísí mi àtàbúrò mi ó dẹ̀ mọ́ pé nísìn mi ò níṣẹ́ lọ́wọ́ ó gbàgbé pé oníṣẹ́ oníṣẹ́ àtọ́jú àti mú àti gbogbo ẹ̀ ewu lórí ò lè gbé sáré àti pé i'm not complaining at least èmi ni mo mú suggestion yẹn wá and ibi báyìí wà comfortable enough for every one of us ilé yìí tóbi i'm just okay please. Aramide kò le work ah yes now kò lè work ah, èmi mọ̀mísí mi àbúrò mi again ṣé wẹ́n kí gbogbo adilability ṣe lọ́rùn mi. no ah adilability at least we are one big family and ọmọ ok fine ká ní pé bíbá yìí náà gbé báyìí gbogbo time tó ń pè ẹ yẹn wọn ní ní láti pè ẹ ẹ ti máa ríra yín lénìí and ó mọ̀ pé èmi àti mọ̀ sí gbàmí yẹn máa ń vibe gan mọ̀ kàn ní calm spirit so àwọn a lè máa sọ̀rọ̀ i don't know if you understand ọdọ ìjọ ọkọ mi jọ náà. ṣé màá ní mo gbọ́dọ̀ ṣẹlẹ̀ ní mo gbọ́. jẹ́ kí n lọ. I'll be back. Thank you. tó máa dalẹ̀. kí ló prepare fún wa. prepare I prepare in what sense me you understand. as in okay Kilo, prepare so that mọ́mí bá fẹ́ jẹun at least màá lè bá wọn dín iṣẹ́ àbí. <laughs> ṣé òun ṣeré serious. cause me you understand. ah what kí ni eégún yín fi I rush tí ó lè máa fi ìwà àti màmá ẹ̀ sílẹ̀ sílé máa lọ síta máa lọ ṣiṣẹ́ owó tẹ máa ná máa wá dé máa tún máa jáde láàárọ̀ ọjọ́ kejì wà á ní gold láti máa bí pé kí ni mo prepare tó tó lọ́rùn kí ló wà lé fún o o rò pé wà lé fún pé kó máa fẹsẹ̀ gbá geographic rí kó máa sùn kó máa jí kó máa jẹun I don't understand adé tí báyìí take care ìyá ẹ̀ nìyẹn a máa dúró owó ta ná lé wọn lórí kán tó wà àná máa báyìí kán dẹ̀ wọlé kọ́ sóúnjẹ fún ẹ àbí kí wá ní ìwúlò wọn tán bá lè sóúnjẹ fún ọmọ tán bí. tí wọn bá dẹ̀ lè sóúnjẹ kí wọ́n wọ kíchìn kó sóúnjẹ fún wọn kẹ́ mo bẹ ṣe máa help ara yẹn move to work please excuse me. arábìdí wá bí arábìdí. lọ́jọ́ àlá tó fi jólẹ̀ wọ́n pè á lónílé kòkòrò tó gbòde wọ́n pè á lólè ó tún bọ́mọ ẹran jó dáadáa mi ra wọ́n ṣe jẹ́jẹ́ o rẹ́ra rẹ́. dadi bó ṣe jẹ́ nìyẹn o. ẹ eh, wo ire ìwọ náà ni màmá bẹ ẹ eh, má jò sọ ẹ wo eh, ọgbọ́n tó lù ń jọ sí tó fi ń gbọ́rọ̀ sí ẹ lẹ́nu ẹ wá máa bá mi lò lọ bẹ́ẹ̀ náà ni jọ ẹ mú bẹ́ẹ̀ ẹ nítorí pé ẹ sórí ìjọ tó mú ẹ wálé pé dádì ẹni tó ń fẹ́ fẹ́ ni o ò lè mọ bínú mi ṣe dùn tó I was so happy nítorí pé mo rántí ipò sọ fún mi pé o ti bá ọlọ́run dá májẹ̀mú ipe o ò ní gbọ́wọ́ sókè náà obìnrin kankan so nígbà tó wá sọ fún mi pé ìwọ lòun fẹ́ fẹ́ I was so happy nítorí pé ìwà tóun fúnra rẹ̀ ń wù ìwà bíi kan ló pa ni ká yọtí pé mi ni bàbá ẹ̀ ìwà kéèyàn pa ni bó ṣe wà yẹn ṣàṣeyàn ló lè gbé lọ́dọ̀ ẹ̀ tán ni lè jáde ẹ́ so jọ ó máa máa bá mi ẹ̀ díẹ̀ pẹ̀lú ẹ̀ ni please please. dáàdi ẹ ṣe rí mo ti gbọ́ nǹkan tẹ́ ń sọ ọkùnrin yẹn pé ṣe rí kì í má parọ́ ó ti ń sú mi o. a má jẹ́ kó sú ẹ eré má jẹ́ kó sú ẹ ó máa change. ṣe rí lóòótọ́ èmi náà nífẹ̀ẹ́ èmi nǹkan tóun bá bẹ́ẹ̀ mi sọ mi máa ń gbọ́ mi mọ bí ṣe máa bóun sọ tí ò ní gbọ́ ok for example ṣe sà nígbà tó sọ fún mi pé kì í má ṣiṣẹ́ mọ́ mo bọ́ sí lẹ́nu mi ò ṣiṣẹ́ mọ́ náà. ire o ò ṣiṣẹ́ mọ́ kẹ. bẹ́ẹ̀ ni. wọ́n ò sọ fún mi náà. nǹkan tó sọ ni pé ó ní bí mo ṣe ń ṣiṣẹ́ ní ọ̀dọ̀ yín yẹn ẹ òun ò láìkẹ́ ẹ pé owó bò òun kò díẹ̀ pẹ̀lú status òun ní pé kí n má wọlé ó máa set me up èmi náà lè máa gba contract látọ̀dọ̀ yín kò ní ṣe pé bóyá màmá jẹ́ supervisor tí mo jẹ́ yẹn mo dẹ̀ gbọ́ sí lẹ́nu láti gba yẹn kò sọ nǹkan kan pa ẹ̀ tí n bá bí ó kàn máa ṣe bákan mi ò dẹ̀ mind ẹ imagine. ọ̀bùn kù jẹ́ o irú ìwà pálapàla wo nìyẹn obìnrin ìyàwó ẹ̀ sọ pé kó má ṣiṣẹ́ mọ́ ìwọ náà wàá fiṣẹ́ lẹ̀ òun ò ṣe fiṣẹ́ lẹ̀ ṣé òun lòun ní ilé iṣẹ́ ni ṣé òun lòun ní ilé iṣẹ́ o fẹ́ rubbish ni nǹkan tó ṣe irú ìwà wo nìyẹn ọkùnrin ní ẹ̀nà o láì tí kú mi ó ṣe fi tó mi létí kó tó fi ṣẹlẹ̀ gbogbo èrò ọkàn tèmi ní pé bóyá o ti ń ṣiṣẹ́ ní better place tó dájú tiwa lọ ah rubbish ni nǹkan tó ṣe o níbo ló ń fún rẹ tẹ̀jẹ̀ pé gan. ah irú nọ́sẹ̀sì wo ni ẹ. mọ́mí o náà tó yẹn fún ẹ fún mi. ah àǹtí. mo ní kí n bẹ̀ yín ní pé ẹjọ́ èyí náà ṣàmọ̀ pé látìgbà tó ti sack mi níbi iṣẹ́ tí mi ò dẹ̀ mọ nǹkan pàtó tí mo ṣe ara mọ́ mi ò dẹ̀ yá bọ̀dá mi ló dẹ̀ kẹ̀rẹ̀ wọn ò níṣẹ́ kọ́kọ́ lọ́wọ́. Can you please speed up things? After Obìnrin, go straight to the point. Okay, ma. Nǹkan tí mo fẹ́ tó àti sọ ni pé bọ̀dá mi náà ṣiṣẹ́ lọ́wọ́. Mọ́mí dẹ̀ kẹ̀rẹ̀ a máa ní láti rògbò fún wọn. Mo ṣe ní pé kì í bẹ̀ẹ́ gbé kẹjọ mà ẹ̀rọ fún wa ní owó díẹ̀ ẹ kò fi rògùn mọ́ mi. ẹ̀gbọ́n yín wò ẹ ara mọ́ mu sí ẹnì kọ́kọ́ ni ara ẹ ò yá anyways first of all èmi ni mo ní pé kán sàkẹ́. kí ni mo ṣe mà. kí ló há ẹ lẹ́nu kí ló ṣe because mo ò lè pé àyín wá bí báyìí kó yẹ pé èmi mo máa fọwọ́ kọ́ báàgì tó máa fọwọ́ kọ́ human being kiri it's not done so i need you to be home so that ó máa ma take care wọn at least kilo. ló èmi náà ṣáà mo àṣẹ fún ẹ tẹ́lẹ̀ náà so mo fún ẹ mo dẹ̀ gbà padà náà mo dẹ̀ ti gbà padà nìyẹn now ṣé mo pẹ́ ẹ̀ mọ́re ẹ̀ ẹ̀ dẹ̀ mọ iye owó what am i even saying báwo lẹ fẹ́ mọ iye owó ẹ fi ara kẹ fi ọmọ kékeré ara yín kẹ fi ṣiṣẹ́ kẹ fi kówó jọ rí so ẹ mọ bóyá ń rí kéèyàn máa struggle láti make owó at a very young age now màá mú ara mi lọ síta ń bẹ̀ yẹn màá máa feed gbogbo yín grown up adults like you and kò tì í lójú o tún ní ìdòwò oní ẹ̀fọ́ntì láti máa la ẹnu ẹ̀ máa béèrè owó lọ́wọ́ mi instead of kí o jáde síta àbí kó bá ẹ̀gbọ́n ẹ̀ tó kàn gàgà yàdànù tí ò mọ nǹkan tó tí ò wúlò tí ò wúlò ẹ̀fọ́ ẹbí tí ò wúlò fara tí ò wúlò for anything kó jáde síta kó lọ wá iṣẹ́ do you think it's easy to make money? oh you don't know but maybe you, you, thinking it's easy bóyá kó lọ Sunday bridge bridge gan ṣọ̀fẹ́ mọ́ yeah àwọn táwọn tó ti ń gba owó ní bridge so o lè sun bridge gan lọ́fẹ̀ẹ́ so for me to be to be feeding you guys you don't need ẹ̀ mọ́ lóore. àfi kẹ́ máa tọrọ ẹ fẹ́ sọ mí dàbẹ́ ṣe dàbí kémi náà máa tọrọ jẹ kò lè work. ìyá wa mo ti hàn pé àgbàlagbà ni mi you don't talk when i'm talking. má jẹ́ dàgbà jù bú ẹ o ìdí ọ̀tá rẹ̀ ìgbà tó wá sílé mi ṣé bó ṣe rí rẹ̀ o ti ń gba ac sára skin ẹ ti ń change ọ̀dẹ̀ ara ẹ̀ tẹ́ kó jáde bó ṣe junction lè dúró síbẹ̀ kó já ẹ̀yìn tó máa fẹ́ one thousand máa fẹ́ one thousand ó wá ń gbé bí mi owó ń bíbà useless human being now mọ́mì wa ṣẹ́ẹ̀rì mo mọ̀ pàgbàlagbà nìyí o àgbàlagbà kò dẹ̀ kí ń dàgbà kó tún dànù at the same time. ẹ̀yin náà máa bá àwọn ọmọ yín sọ̀rọ̀. èyí ẹ̀gbọ́n kò wúlò àbúrò náà ó kàn ń rìn gbèrègbèrè kiri ẹ wo máa bá yín sọ títẹ̀ mi o ara yín ni ò yá o kì í ṣe pé ọpọlọ ń dùn yín o now onígbàgbọ́ ni yín kò sí nǹkan tọ́lọ́run lè ṣe tó bá lè mọ́ràn lára ẹ bu omi kẹ gbàdúrà sí kẹ mú ẹ rí wòsàn. bí bàtà bá ń dún ládùjú ó ṣetán àti bẹ́ẹ̀ bí bàtà bá ń rọ́lá rojú ó ṣetán àti bẹ́ẹ̀ àǹtí wa mama kabuku mama wa ẹ mọ̀ mọ̀ ẹ wò torí pé ìgbéyàgá a máa gbé ní ìṣọ́lẹ̀. àbọ̀rọ̀ lẹ́sà famaluwa bíbó dẹnu rẹ̀ àádọ́díndín. mọ̀mí mọ̀mí mọ̀mí mọ̀mí. ẹgbẹ́ ló ni má sùkúrò lóòótọ́ ni bẹ́ẹ̀ ti kú a ṣe rí nìyẹn o ah. ṣe ni dáàdi kan sùn tí wọ́n jí mọ́ o. wọ́n bàrà jẹ pọ́pọ́ ló wà o. dáàdi dáàdi dáàdi dáàdi dáàdi mọ́ mi. Ah! ṣé àgbàdo ẹjọ́ má bàrà jẹ o má bàrà má bàrà jẹ o fọ́pọ̀ tó wà má bàrà jẹ́ o ìfẹ́ wa lábẹ́ ìdílé dání kan gbé gbogbo ẹrù tó wà lẹ́yìn rẹ̀ mo sọ bẹ́ẹ̀ mo má bàrà jẹ́ farabalẹ̀ o ayọ̀lá ayọ̀lá ayọ̀lá Bóyá kí dání ikú báyìí, bóyá kí dání ikú báyìí ọkọ mi. Ọmọkùnrin náà wà lórí kí n jẹ o ṣé ẹ̀yin lẹ ṣe oúnjẹ yẹn síbẹ̀. ó mọ mi ló ṣe. ṣé àwọn àgbàlagbà náà tún máa ń ya látẹnujẹ nítorí Ọlọ́run kí ni problem yìí ẹ̀yin alátẹnujẹ oṣù tẹ̀dẹ̀gbà tẹ̀dẹ̀gbà dáadáa sínú ilé ṣe bá gbàlagbà nìyí ṣe bó yẹ ká ẹ lọpọlọ báwọn ọmọ yín ò bá tiẹ̀ ní nígbà tí mo sọ oúnjẹ síbẹ̀ ẹ tẹ lọ bẹ̀ tẹ lọ jẹ. ọkọ mi orí yín jí ni mo rò wọ́n tún bóòtù lórí yín kí ni kí ló wọ́ọ̀rì yín àwọn olùkọ́ yín tẹ́ bá tún sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ tí wọ́n yá kà tí mo yíjà kà tí mo gbá yín lójú mo rò pé yà wèrè. wọ́n fẹ́ nà mí ni. bí bàtà bá ń dún ládùúgbò ó ṣe tán àti bẹ́ẹ̀. Ah, ọgbẹ́ mọ́ mi mi yé sí. bí bàtà bá ń rán lárojú ó ṣe tán àti bẹ́ẹ̀. àǹtí wa màmá àkàbùkù mọ̀mọ́ wa ẹ̀ torí pé ìgbéraga ọmọ ìgbé ní ìṣánlẹ̀. àbọ̀rọ̀ lẹ́sà fọmọlúwà bí kò dénú rẹ̀ àdógún. àbọ̀rọ̀ lẹ́sà fọmọlúwà bí kò rẹ̀ àdógún. ìbàtà bá ń ró lárojú ó ṣetán àníbẹ̀. dókítà ìjọba wa ni ara mọ́mí ń gbà. Um, Auntie, ẹ máa ní láti take care easy according to test tí a ṣe fún wọn ó jẹ́ ká discover wípé táyì bá tí wọ́n ṣubú ó dàbẹ́ ni wípé wọ́n forí gbá nǹkan ni o. ó dà pé ẹsẹ̀ tó ń dùn wọn yẹn ló máa fà á ẹ mọ̀ wọn ò lè dúró dáadáa bóyá òun ló jẹ́ kí wọ́n fi ṣubú tán fi orí gbá nǹkan. ìkan tó máa Okay. kó ní ṣọ́ọ̀bù yẹn. Hmm, hmm, ok kí wàá ní way forward báyìí ká tó lè carry on any treatment lára wọn ẹ máa need láti lọ deposit seventy five thousand naira. ẹ bá mi lù sá seven thousand five hundred àbí seven thousand. seventy five thousand naira. ẹ wo ẹ wo ẹ jẹ́ kí n pe bọ̀dá mi ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n pe bọ̀dá mi. ẹ lọ bọ̀dá mi. arábìnrin Aramide Aramide kò sí wàhálà òun ká mi lóhun àbí àbí bẹ́ẹ̀ kọ́ ìwọ so adúgbò bẹ́ẹ̀ ló ṣe fún màmá mi. jọ kó ṣe kọkọ ibùdó kúkúrú lọ ifun fún mi má pariwo lé mi lórí mo rò pé ya wèrè. ara ò dẹ̀ ní ẹ ara ò lọ ẹ màmá tó bí èmi lọ́mọ. so nǹkan tó bá wù kó ṣẹlẹ̀ sí jẹ́ ẹ̀ what's my business with that. Aramide kò sí wàhálà ọmọ tó fẹ́ chance bí ṣe délé mi ò bá ẹni ká ní mo bá ẹni tí ó ní májẹ̀mú tí mo dá fún ọlọ́run yẹn èní ni ìbá bírèkì ìwọ màmá tó bèmí lọ́mọ ló ṣe bẹ́ẹ̀ yẹn fún. ó mọ̀ kó stop what what were you even thinking? ìwọ rò pé èmi love ẹ èmi love ìwọ ní irú ìwọ yẹn níwọ rí fraf èmi mọ̀ mọ̀ wulẹ̀ pinlẹ̀ má rí ẹ̀ torí pé mo fẹ́ deal pẹ̀lú ẹ̀ ni torí pé mo fẹ́ kó kẹ́kọ̀ọ́ ṣó ti yé ẹ nǹkan tí mo lè fẹ́ ṣe mo ti ṣe ṣó ti yé ẹ. anyways jẹ́ sọ ọkọ fún ẹ o ṣe gan-an ṣèbí ìwọ náà ló sanwó operation wọn àbí tó fi lérìn díẹ̀díẹ̀ wọn ò lè rìn mọ́ sí bó ṣe bó ṣe àti dá wọn padà sí bó ṣe bá wọn kò sí wàhálà. ọjọ́ tó bá tún pe fóònù nọ́mbà yìí tó pe fóònù nọ́mbà yìí ìrẹ́wọlé wo iná máa gbé ẹni ara máa sán pa ẹni useless idiot. kò sí wàhálà. ó ṣì kúrò lórí fóònù fún mi. ara mi dẹ́ èèyàn burúkú ni ẹ́ torí pé o fẹ́ díò pẹ̀lú bòbó yẹn ló ṣe fẹ́ nù ó mọ̀ pé látijọ́ tèmi àti ẹtí dọ́rin mi ò bẹ́ẹ̀ sojú dọ̀rọ̀ rí but I think I have to tell you the truth now. You cannot always be. you cannot always be right. Please keep quiet. If you don't know what to say, then just keep short. Can the problem end now? Ah, ah. Àǹtí wa Mama Kabuku, Mama wa ẹ má mọ̀ torí pé ìgbéraga. ó lè gbọ́ ọmọ nǹkan tí bọ̀bọ́ yìí ṣe fún mi ó cheat mi mẹ́rin láti ọjọ́ tí wọ́n ti bí mi sáyé tí mo ti gbójú kò sí ẹ̀dá alàyè kankan tó dúró báyìí tó wojú mi tó kọ́ mi lójú tó insult mi tàbí tó wí mi rí ó fẹ́ iná mi lọ́jọ́ yẹn náà yá ó ti gbówó sókè mẹ́rin ó wá fi èmi ó fẹ́ mi wọ́ọ̀ṣẹ̀ lójú àwọn ọmọ kéékèèké tó wà ń ṣáìtì àwọn ẹni náà rẹ́rìn ó fi ó fi bọ́ sí ti wọ́n sọ fún mi pé iṣẹ́ mọ̀ pé irú ẹni tí ẹ kò fẹ́ lé mi lé mi ah ah o wá rò kó ti ṣe sórí sórí sórí eh. sórí bí mo ṣe ṣe mo ṣe treat fọkọp yẹn ó tẹ́ mi lọ́rùn ilé tó ń gbé ilé bọ́ sí mi ṣáà ni mo ti lè jáde mo ti gbaṣẹ́ mo ti gba mọ́tò ń díẹ̀ mo in fact ọjọ́ mi tó bá tún gbọ́ tó bá tún gbọ́ orúkọ mi báyìí wọ́n máa sáré ni useless idiot. Ah! ó lè kàn sọ̀rọ̀ sí mi bẹ́yìn ṣé tó ní mi rò kó mọ̀ mi rò jẹ́ ṣá. Eh! ó burú ọ̀rọ̀ ọmọlédè yẹn ó yà mí lẹ́nu gan-an like the most painful thing ni sudden change ọmọ yẹn. wálé torí pàkì ń ríra ni o kálá máa ń ra ni tí bá fún ẹ ní update ọmọdé yìí fi ìyà jẹ mí gan-an hmm. àti mi àtàbúrò mi ṣe fẹ́ gbọ́ ohun tó kàn dùn mí jù ni pé ẹ̀mí màmá mi tó padà bọ́ sínú wàhálà yẹn hmm. ó fìyà jẹ mí gan-an àmọ́ mi fẹ́ máa ríro ọlọ́run ojú ọ̀nà. brọ́dà mi torí olórí gbogbo ọ̀rọ̀ ni pé gbogbo ipòkípò tẹ́dá bá wà láyé ká ṣáà máa dúpẹ́ fọlọ́run torí pé tí èèyàn bá ṣe tiẹ̀ tọ́lọ́run bá ṣe tiẹ̀ nǹkan hmm. wàhálì ẹ̀mí wá wà tẹ́mi bá dẹ̀ wà wọ́n yìí máa ń sọ ìrètí ṣì wà ní you understand ọlọ́run lédùmarè abáwá yẹ̀pẹ̀ rere sójú màmá you understand nǹkan tẹ́mi fi kú necessary ń sìn ni pé bọ̀bọ̀ what is the way forward. tí mo tiẹ̀ kọ́kọ́ wá báyìí fún ni pé pẹ̀lú pé ńgbà yẹn náà òun náà ló ní kí màámi àtàbúrò mi káwá máa gbé pẹ̀lú wa tó fi wá bàbá ẹ̀dẹ̀ ló fún wa nílé after wedding náà gbà tó di gbogbo wọn tó ń sìn ó dẹ̀ ti lé pa ó ti ti lé pa ó ti lé mi àtàbúrò mi jáde àṣà nìbàjá property bàbá ẹ̀ nínà ti ti lé pa so ọkàn fẹ́ lu wa káàkiri mo ṣe ní pé bóyá ṣé mi àtàbúrò mi ṣe lè máa scott lọ́dọ̀ ẹ̀ títí tí a máa fi wáwé forward. why not baba? ah ah kí la wà fúnra wa fún ọjọ́ tí ń pagún wa bọ̀ ọjọ́ ti pẹ́ kò dẹ́n ṣe pé ìgbà tí nǹkan bá wa tọ̀fù báyìí la máa nù bàbá yóò ah, ọkọ̀. ọlọ́run àtúntì ẹ̀ náà ṣe ọlọ́run àbú ẹ̀ láṣìírí tábà tí ẹ̀ ṣe ń scott pẹ̀lú ẹ̀ so with time èmi náà tún máa rí iṣẹ́ lágbára náà tó lẹ́yìn náà ti bẹ̀rẹ̀ sí ní make our kan ti kọ applications padà nǹkan kan ọlọ́run kó. bàbá ìyẹn ló kéré jù you are anytime tó bá ti yá ìyẹn máa bọ̀ ilé ilé yìí ṣe mi kò ní bàjẹ́ bàbá God bless. bí bàtà bá ń dún ládùjú ó ṣe tán àti bẹ́ẹ̀ bí bàtà bá ń rọ́lá rojú ó ṣe tán. ètò ìdíbẹ̀ ti fi sí plé ẹ̀ kárùkù kárùkù wọn bá ṣe máa ṣe change of place àbí nà complaints and all. well òun náà la fẹ́ ṣe ẹ farabalẹ̀ ó kàn jẹ́ pé kí n tó play ẹ there is an information tí mo gbọ́dọ̀ fún yín. Uh, so what I want you to know is uh, uh, níbi táwa bá ṣe dé nsìn ibi client bá ṣe fẹ́ bá ṣe máa bá ṣiṣẹ́ uh, olóògbé dìde pè mí. ẹ lọ́ọ̀yà ẹ sọ bẹ́ẹ̀ ẹ pé fídíò lọ ṣe. yes. so ẹ kàn play fídíò yẹn ṣe mọ̀ wọ́n lè gbọ́. òun náà mo máa ṣe. ilé ìṣúná máa mọ àwọn companies tàbí tàfẹ́ take àwọn takúfẹ́ àwọn takúfẹ́ lókun náà àjùbáyé náà lọ. I want to explain to you told me specifically nípa àwọn ò fẹ́ kọ́ anything or pé àwọn ò fẹ́ kí mi bá wọn draft anything yeah. he said he would do a live recording kí n mm-hmm. bá lè rí. Mm, ẹ mọ̀ pé gbẹ́gbẹ́ mi yọ̀ ǹgan ní fẹ́ problem fún mi mm-hmm. torí ọ̀gá máa ń wọ́n. another thing which is important eh, tí mo máa sọ fún yín ni pé ṣe rí copy yìí I have one in my house mm -hmm. another one is at the office mm -hmm. colleague mi nìkan and there is one in the bank as well ẹ wo bọ̀dà ẹ ti ní fídíò mi bàjá play ẹ ní pariwo àwọn tó ní kọ́pì. ṣebí kọ́pì tiwa ṣàlélẹ̀. kọ́pì tí ń rè and ah, the reason why i'm saying this is pé kó má sí pé eh, argument kan wà ẹ fẹ́ sọ pé bí a copy kan tó wà rèé o. <laughs> so yeah we are one happy family. <laughs> good to know that. okay so òun náà la fẹ́ wọ yìí. èmi chief afọlábí kọ́láwọlé ó ń fi àsìkò yìí ka wíìlì mi báyìí ni mo ṣe fẹ́ kí wọ́n pín ogún mi lẹ́yìn ìgbà tí wọ́n bá ti grade gbogbo properties mi sí hundred percent kí ten percent kó lọ sí ọ̀dọ̀ ìyàwó mi Fisáyọ̀ Kọ́láwọlé kí ten percent kó lọ sí ọ̀dọ̀ wọn ẹbí forty percent kó lọ fún àkọ́bí ọmọ mi ayọ̀ọ́lá kọ́láwọlé. ìyá abiyamọ tuntun èlò a máa kú fún un. forty percent tó kù kí ó lọ sọ́dọ̀ ìrèwọlé ọkọ ọmọ mi arámidé. ìdí tí mo fi ní kí wọ́n fún ìrèwọlé ọkọ arámidé ni pé ó ti bá mi ṣiṣẹ́ rí olótìtọ́ èèyàn sì ni mo ní ìgbàgbọ́ nínú ẹ̀ nítorí pé mo mọ̀ yí pé ó máa bá mi tọ́jú Àràmídé ọmọ mi dáadáa kó má bàa sí àríyànjiyàn ni mo ṣe ka wíìlì sínú fídíò ní èní on the eight ten two thousand and nineteen ẹ ṣe. Ah! ọkọ mi lówó orí mi dídé. ọkọ mi ọmọ fún ọmọ òkòkò lẹ́kọ̀ọ́ ilé kókó bá tọkọ kí kọ ẹ. ẹ tèkẹ ìsìn. ẹ mo tèkẹ ẹ máa jẹ àṣìṣe lásán ọmọ iṣẹ́ ló fo gbogbo ojú ẹ òun lè ọmọ òfò ọmọ yẹn kò ti di forty percent kó wọgbó odidi forty percent kúlẹ̀ kó fà pé mọ́nà bá bọ̀ má bọ̀ má bọ̀ má bọ̀ wá jókòó ọmọ dáadáa ọkọ̀ gidi má bọ̀ má bọ̀ má bọ̀. àníwá ìrẹ̀lẹ̀ ṣe kókó sẹ́ o ọmọ mi má jẹ́ ẹni jẹ̀ṣu. bí ẹni gẹ̀ṣin.